Hi, my name is Femi Adebayo and you're welcome to my YouTube channel. You will find different exciting contents there and trust me, you will love them. I would like you to subscribe, I mean subscribe and turn on notification for the channel so you're informed once we drop a new video. And also share the video links with your friends and family. I'll be waiting to read your comments. Thank you. grace. ṣe rí nǹkan tí mo rí yìí tí n bá sọ ọlọ́run bá gan lè bínú sí mi. kò rántí sá àwọn ọmọ mẹ́ẹ̀ta tí wọ́n bí bó ṣe wà yẹn ọkọ yín lọ́bí. ọ̀gá ṣóyè ń fẹ́ burú ni. ṣé kò tí ojú bá rí báyìí lẹ́nu máa ń sọ ni. ìyàwó èrè ni ta làwọn. ọ̀gá storm ni wọn. Ah àtẹ̀fọ́ àti pando wọn ní bínú ara wọn. ẹ má jẹ́ kí n tàn yín. ọkọ yín tẹ̀ ń wá ilé ọ̀rẹ́ òṣì tó wà nìyẹn. ọlọ́run má jẹ́ kẹ́nu ẹ̀ yìí kó pa ẹ lọ́jọ́ kan. bá mi. èmi ní tèmi o mi ò jẹ́ báwọn sí di ọ̀tẹ̀. dey happen. ẹ jọ̀wọ́ nígbà wo lẹ ṣe sẹ́yìn last. bíi two weeks ago. kò possible tùrẹ́sẹ̀ tèmi wò yìí á ti tọ́dún méjì tẹ̀ ti ṣe and at the same time ṣe máa ń jẹ́ jàpá ni nítorí pé gbogbo ẹsẹ̀ yìí ṣe ló dàbí ẹ̀yìn jàpá. Tọ́pẹ́. sọ. bá mi mú wọ́nbẹ̀ bá mi ra bólíkì bandage. fún kí ni sà. pẹ̀lú gbogbo èyí tí mo dálẹ̀ ṣé o mọ̀ pé tèmi ti bá mi. Me ya Khalid. ṣé pé o mọ̀ mi. gan-an. pépé tí àbálòpọ̀ ni mí. mo láyín bàjẹ́ <laughs> ẹ jọ. nítorí ìdí yẹn wọ́n á ṣe ìbàjẹ́. Ah. ṣé mo parọ́ mọ́ ni ṣèbójú ẹ̀ ni mo ti ń sọ ẹ kúkú mọ̀ mi bó bá ṣe rí ni mo ṣe máa sọ.